speak from heaven. We call it thunder. You are amazing. You smile from heaven. We call it rainbow. You are amazing. And you look from heaven. We call it sunshine. That's amazing. And you made me in your likeness. Super. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run a fi ọpẹ́ ìyìn ọlá àtìbà fún ọlọ́run ọba àìkú ọlọ́run àìṣá ọlọ́run ẹ̀dìbàjẹ́ ọlọ́run àìlè yí padà tó ń yí ohun gbogbo padà ọlọ́run abraham ọlọ́run isaki ọlọ́run jacob ọlọ́run àwọn wòlíì ọlọ́run olúwa ṣèyí olúwa fẹ̀mí ogun ọ̀run yín ká ọlọ́run tó fún wa ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní jésù ẹ̀kú òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ ilẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2023 àkórí ọ̀ràn yànjú wa ti òwúrọ̀ yìí náà ni pípa apanirunnu apá kẹta pípa apanirunrun apá kẹta bíbélì kan náà tí a fi dá wa lẹ́kọ̀ọ́ lánàá náà la ó tún múlò lónìí ètò wa náà wé àìsáyà orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkarùn-ún kí olúwa kí ó túmọ̀ rẹ̀ sí òkun àyàwá bí a ṣe ń kà ní orúkọ jésù kristi olùfẹ́ lánàá àdáni dúró lórí ọ̀rọ̀ yẹn wọ̀n ju wa nígbà tí a ń sọ nípa wípé má ṣe gba ìránṣẹ́ ọ̀tá láàyè láti yí ọ ní àyíníke àmọ́ mo fẹ́ kí a mọ̀ wípé àwọn ìránṣẹ́ ọ̀tá kan wà tí a rán láti da ìdílé rú àti láti dájà sílẹ̀ láàrin ẹbí olùfẹ́ èṣù lè gbin ẹnìkan sí inú ìdílé kan bíi ọmọ ọ̀dọ́ obìnrin tàbí awakọ̀ wọn láti mú ìpọ́njú àti ìparun bá ìdílé náà irú ìránṣẹ́ èṣù yìí yóò wá bẹ̀rẹ̀ sí fún irúgbìn èdè àìyedè sáàárín ìdílé yìí èyí tí yóò mú kí ìdílé tí ó ti wà ní ìṣọ̀kan tẹ́lẹ̀ kí wọ́n máa bá ara wọn jà kí àwọn ẹbí tí wọ́n ti wà papọ̀ rí kí wọ́n wá túká nípasẹ̀ ìṣe àwọn ìránṣẹ́ èṣù wọ̀nyí wọ́n á máa lẹ àlẹ̀mọ́ ọlọ́kọ púpọ̀ mọ́ àwọn obìnrin tí wọ́n sì lẹ ti aláya púpọ̀ mọ́ àwọn ọkùnrin kan wọ́n á máa dáná aáwọ̀ sí àárín arákùnrin àti arábìnrin àti iná àìní ìgbẹ́kẹ̀lé sí àárín ọkọ àti aya olùfẹ́ ìlépa wọn ni láti pa ìdílé náà run pátápátá tí wọn ó sì pòórá ní kété tí wọ́n bá ti parí iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe tán láàrin ìdílé náà àwọn ìránṣẹ́ yìí yóò wọlé wá olùfẹ́ nítorí a ti ṣí ilẹ̀kùn kan sílẹ̀ ní ayé wa ni nítorí náà o gbọ́dọ̀ wá nǹkan ṣe sí àwọn tó jẹ́ àìlera rẹ wọ́n ni bí bẹ́ẹ̀ bá kọ́ ọ̀tá yóò ti pa àwọn àìlera náà kọlù ọ́ kí ló wá yẹ kí o ṣe olùfẹ́ béèrè kí ọlọ́run fún ọ ní ẹ̀mí ìdámọ̀ kí o bá lè dá àwọn apanirun èyí tí ó wà nínú ayé rẹ kí o bá lè dá wọn mọ̀ gbàdúrà pé olúwa yóò ṣe wa níyè yóò sì là wá lójú láti lè rí àwọn ọ̀tá tó farahàn bí ọ̀rẹ́ nínú ayé wa ní orúkọ jésù Gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́. Àdúrà àkọ́kọ́, Bàbá mi àti Ọlọ́run mi, ẹ wá dojú ti apanirun inú ayé mi kí ẹ sì fi wọ́n ṣe ẹ̀sín ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kejì, Olúwa o, ẹ fún mi ní ẹ̀mí ìdámọ̀ ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta, ilẹ̀kùn yòówù tí ó ṣí sílẹ̀ fún ọ̀tá nínú ayé mi, ẹ máa tìpa báyìí ní orúkọ Jésù èyí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí olùfẹ́ ǹjẹ́ mo sọ tẹ́lẹ̀ mo sì gbà ní àdúrà wípé àwọn ọ̀tá rẹ kò ní ráyè wọnú ayé rẹ wá ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀run yín ká bí ọ̀rọ̀ ìyànjú ìbá ṣe ọ́ láǹfààní tó sì di alábùkún fún nípa rẹ̀ tí o fẹ́ láti darapọ̀ mọ́ láti bá wa jọ́sìn ilé ìjọsìn wa kí o lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti ohun ti ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni promise land restoration ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen aminu junaidu close by jimodu tola street off eric moro sùúrù lérè a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi olùfẹ́ ìsìn àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ bàtìtì ẹlẹ́kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán bí o ṣe ń pinnu láti darapọ̀ mọ́ àánú èkéyìí ìsìn mo gbàdúrà wípé ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ̀ bẹ́ẹ̀ ni ìgbé ayé rẹ̀ kò ní rí bákan náà mọ́ ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmín ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah